الله وعلى آله وصحبه أجمعين عن حكيم بن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال البيعان بالخيار ما لم يتفرقا إن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كذبا وكتما الحق محقت بركة بيعهما أخرجه مسلم حكيم بن حزام نعم وقاوة وصحابي النبوة محمد صلى الله عليه وسلم لما سبا يونس بقراه ẹ̀rí ọ̀rọ̀ nípa títà rírà òun là bọ̀. Hakim ibn Hizam nínú àwọn olówó olówó businessman nínú àwọn sọ̀hábì anabu Muhammad sallallahu alaihi wa sallam. òun ló fi jẹ́ jẹ́ pé bàbá kó gbọ́ hadithi tí Hakim ibn Hizam gbà wá gbogbo bí a ti máa pàdé ó kọ Hakim ibn Hizam. radiyallahu anhu bóyá mẹ́sàn-án nù mẹ́wàá ń bẹ̀ nípa ọ̀rọ̀ kátàkárà nípa ọ̀rọ̀ gíní kátàkárà kí mọ̀ bá ṣe yíwọ̀n náà níbo la wà sí ọlọ́mọsábà yọnu sí o èyí náà tó lẹ́kọ̀ọ́ fún gbogbo ọmọ kéwú ìgbé tọ́lọ́mbá ní ọmọ mójútó ọ̀kẹ́kọ̀ọ́ débi pé o specialize níbi kan yáyé ọjà nfààní rẹ lójú ọ̀nà bẹ̀rù náà má máa lọ tẹnugbẹ́lẹ̀ yìí tẹnubá tọ̀hún nínú tí e ṣe fíìlì rẹ gbaranti ń da nǹkan gbogbo ń ta ní environment ó ti became toxic gbòǹjẹ́ ọ̀kan lómi ńlọ ṣe kínní ńlọ dátí tòkí ọkàn gan tóun náà tó ṣe wàhálà tó kẹ́kọ̀ọ́ tó tó lọ ọdún kánrin bẹ́ẹ̀ ìgbé ó ti yẹ ó wúlò fáyé kó wúlò fáyé ó máa ń bẹ àárí kọ́dà yóò tún máa bú ẹlòmíì ni pé wọn máa sọ nǹkan báyìí nǹkan báyìí lọ́yẹ̀ wọ́n máa sọ Hakim ibn Hizam nínú àwọn sọ̀hábẹ́ ànábì sallallahu alaihi bẹ́ẹ̀ bá kọ́ àdìsí rẹ̀ mẹ́wàá kalẹ̀ mélòó mọ́lẹ́ bá ń bi títà ríra ń bẹ́ mẹ́sàn ẹ̀kọ́ ńláńlá nù fún wa àkíìmù bí ọba yanjú yìí fún wa ń bo láàmú wa kí òun náà ló jẹ́ àmọ̀ pé òun lọ́ọ́ bá nẹ́bí ńjọ́ kan sallallahu alaihi pé àwọn èèyàn máa wá bá òun wọn béèrè ọjà tóun ò ní ṣọ́ọ̀kù tóun ò ní gbá tóun ò ní níbi òun ti ń tà ṣé kóun ó gbowó kóun ó tà á kóun wá lọ ra ní ọ̀dọ̀ ẹnìkan fún wọn hakeem yìí náà ni ọbí ọlọ́run tí àwọn àlàyé gbogbo nǹkan báwọn lọ́mọ sábà san lẹ́sàn dáadáa ààrẹ ẹ̀sìn tọ́lọ́run yàrá nẹ́bí lẹ́yìn náà gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mójútó ọ̀kan tó ní hakeem ibn hizam fẹ́ kọ́ wa lónìí o ó ní anínàbí yìí sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run anábùa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ báyìí pé albayyi'ani bilkhiyar ọlẹ́ rí gbogbo àwọn méjì tí wọ́n bá ń tajà tí wọ́n ń rajà lọ́wọ́ ara wọn bilkhiyar kò tí ì sí dandan láàrin wọn pé ọgbọ́dọ̀ rà o ọgbọ́dọ̀ tà o bilkhiyar hatta ma lam yatafarraqa títí tí wọn yẹ kú ọ níbi tí wọn ti ń dúnadúrà níbi tí wọn ti ń dúnadúrà níbi tí wọn ti ń bàgẹ́yìn àyè báyìí ní ta àyè báyìí lẹ́yìn ọ̀ra kò tí ì sí dandan o ti rà á kò tí ì sí tú láàṣì ẹ̀yìn náà ti ṣe kíni ẹ ti tà á lópin ìgbà tí wọn bá sì wà níbi wọn ti ń dúnadúrà ni àmọ́ bí bá ti dìde tó tọ́ ọ̀dà mo ti rà ń yẹ báyìí o ìbá ilẹ̀ mi náà ti tán o máa lam yatafarraqa ẹnìkan nu wọn wá dìde ó ti kó omi bí wọn wà tí wọn ti ṣòwò ọwọ́ àtún sáré padà wá pé ìrànmọ́ ò àà ìrànmọ́ kọ́ ò ọ̀pọ̀lọpọ̀ ní jìn sílẹ̀ yìí o yọ mọ̀ pẹ́sẹ̀ ní fóun o ọlọ́nkọ́sán hakeem obìnrin ti dá mi lẹ́sàn dáadáa o ọ̀ràn mọ̀ ní. ìsáná àbọ̀ràn mọ̀ ní anything ọmọ wa rà dé ọwọ́ èèlò ni ẹnìkan wa dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbà èèlò ni ẹ̀rọ ni a hundred naira ni akínni tó gbé eighty naira ni ya kínní ń tà àwọn ya kínní pé kọ́ ọmọ ti kú omi wọn gbẹ̀kọ́ yìí ló yẹ káwọn èèyàn farabalẹ̀ wọn mọ́ bákì mọ̀ bá yanjú eléyìí ta ni a máa wá ńbọ̀lá máa wá kí. àkéèmọ̀ bínú ìgbàanù òun lọ́ba mójútó ọ̀pọ̀lọpọ̀ tá a fi ní gbogbo ọlọ́run nípa kíni títà rírà ẹ̀rí ọ̀kan lọ́kọ̀ wa lónìí pé àlùbáyé àání bíl khiyari máa lam yàtàfà lópin ìgbà tí àwọn tí ń ṣòwò láàrin ara wọn bá ti wà ní sport tí wọ́n ti ń ṣòwò ni o lè pé wọn rà má o lè pé mi náà ò sí kínní èmi náà tà á fún yín ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ fún wọn kò tí ì ṣe dandan ẹ ti tà kò sí dandan ẹ ti rà máa dám yàtà fọ́rọ̀kọ̀ lópin ìgbà tí wọn bá ti túká wọn ò tí ń bẹ àmọ́ ní wọn bá ti kó ń bẹ ńkọ́ mọ̀fóòmù mọ̀kálàfà nínú kéwù kò nídìí ká nẹ́bí ọ̀sẹ̀sẹ̀ wí yàn bàbá ti ní tí wọn bá ti túká kò nídìí kó fún wa gbẹdọ̀ ọ̀tá bá ti wá túká o wọn náà gbọ́dọ̀ ti gbọ́yìn òye pé bí wọn bá ti túká tí wọn kò bí ti ń ṣòwò owó ti ṣe kíni wọn ti seal the contract ìrànmọ́ òsì ẹ lọ gbọ́jà wọn fún wọn ẹni ìrànmọ́ ìmọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń dánwò lónìí kọba mú o ẹlòmíràn pé nkú tí ìsanwó kọ́dà bò tí ìsanwó kò í ṣe dandan nu sẹ̀rí àtẹ́bẹ̀yìn abá ti rajà ẹsẹ̀kẹsẹ̀ ní kọ́sán owó àwìn ń bẹ nu sẹ̀rí à ìnùtọ́lọ́ ń gbà wá láyé rẹ̀ níkẹ́ni ìmówó bọ̀ lọ́la ní ìsanwó bí wọn bá san sálárì ẹ òbúrú níparí oṣù náà mo wí ee ọba san ẹ̀dá kan ọba san sálárì o àmọ́ o ti rà á máa dám yàtọ̀ fárọkọ̀ tẹ́ ẹ ti kó ń bí tẹ́ ẹ ti ṣòwò o ti lọ lé jẹun náà ti bàjẹ́ lọ inú ọjà ẹ ti kó kódà o ti kó níwájú tẹ o ti lọ ọ̀dọ̀ o ti lọ ra nǹkan míì ataniwọ rẹ dúnadúrà o ti débò míì ti ń ra yọ lọ́wọ́ ataaki ẹ̀wọ̀n ti sí ilé kọ́ńtrákì àtàrí ìrànlámọ́ òsì ìntàmọ́ òsì kínní kò sí kọ́dà bó o ti sanwó àwọn ìtọ́lọ ń gbà wá láàyè rẹ̀ ni pé ẹ máa mú lọ ẹ wá sanwó ń jọba yìí ara ń tọ́lọ̀ tó gbà wá láàyè rẹ̀ ni pé ẹ dákun ọjà yín òun kò tí kò tí ì délẹ̀ ẹ gbowó bọ́ba dé ń wà á ń wà á gbà ìlú náà wọlé sẹ́mu kọ́pọ́ sí ìjà àwọn ẹnu à á sanwó kalẹ̀ nínú ọjà ya kí ni òun dé o ẹ má ta abẹ́ lómi o owó ni o àbí nǹkan báyìí tẹ́ ń pòdúsì lọ́wọ́ o ẹ bá ti parí ẹ o àbí àgbàdo yín ṣe wá ó ṣe ewé rẹ̀ ṣe ó ṣe ó ṣe ó ṣe green dáadáa báyìí ẹ dákun mo fẹ́ rà bí ọba ti ọba ti jáde o ẹ bá ń habẹ́sì rẹ̀ owó ni o àsanwó kalẹ̀ o àá sì ráhùn o ẹmọ kọpọsíìtì ní síra wọn yá ẹ bá mú àmọkẹ ìṣòwò ńlẹ ẹ mú owó bọ ọdọọnà mélòó òdì méjì à á sì ṣe ọjà ní owó ni ọjà ní owó ni èyí ni wọn ń pè ní cash and carry gbogbo ẹ̀ ní sẹ̀rí àgbà wá láyé ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sọ́kàn kan tó ta kó sẹ̀rí àmbẹ́ o ọjà ní owó ni.

ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí àfaramẹ́ni ọmọ ànábì ádámà fi kẹrin kún lónìí ọwọ́ tó ọba ń dánrú wọn náà gbọ́ o sọ ẹ ti gbọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí ọjà ní owó nì ẹ̀mọ́jà wa ń mú owó bọ̀ mo san owó kalẹ̀ bọ́jà bá dé ń bọ̀ wọ́n sì ń ta ọjà millions if not billions lónìí lọ́nà tí ṣètò ní gbà kọ́ wọn kí lọ́nà kẹrin tí ṣètò ní kọ́ wọn kò sọ́jà ńlẹ̀ kò sówó ńlẹ̀ kò sọ́jà ńlẹ̀ kò sí kíní a sì tajà a rajà àwọn ọjà ńláńlá ń pè ọjà kan ní derivatives derivatives market ọjà bílíọ̀nù wọn tà mẹ́ ní dojoojúmọ́ kò sọ́jà ńlẹ̀ kò sí kíni kò sówó ńlẹ̀ kò sí túnbẹ̀ wọn ta tẹ́tẹ́ ní ẹ bá kàn tara wọn lókun ara yan ọ̀nà ọjà tọ́lọ́wọ́ lọ́wọ́ sí lọ́mọ àná ìṣètò nìkan ọmọ ànábì ádámà ni kò sówó ńlẹ̀ kò sí kíni kò sọ́jà ńlẹ̀ wọ́n ń ta ní ní wọ́n ń tà ní futures ní gbogbo ọkọ̀ tí wọ́n ń pè ní o wọ́n ń tà ní options ní gbogbo ọkọ̀ tí wọ́n ń pè ní o ọ̀sọ́jà lẹ kò sí owó ńlẹ̀ hmm, a sì tajà àràjà ọjà kẹ́ńtà tẹ́tẹ́lẹ̀ ń ta o lápèjúwe mọ́là bá ti fẹ́ ra àgbá epo ọgọ́rùn-ún èmi náà sì ni mo fẹ́ ta àgbá epo mo ní pé sọjà kékeré o barrel of oil wọ́n ń ta bẹ́ẹ̀ láyé lónìí o èmi náà ni mo fẹ́ ta ọgọ́rùn-ún bárẹ́ẹ̀sì yìí iná lè fẹ́ rà èmi tí mo fẹ́ ta ọgọ́rùn-ún bárẹ́ẹ̀sì ńláàbọ̀ bárẹ́ẹ̀lì lé pèlè pé mi ní <laughs> bárẹ́ẹ̀lì mẹ́wàá gbèlè ọgọ́rùn-ún mo sì lé pé mo fẹ́ tẹgbẹ̀rún pẹ̀lú èmi ní bárẹ́ẹ̀lì ẹ̀yọ̀ kan lé bá sì tọwọ́jà tí ó ra. bárẹ́lì ọgọ́rùn ẹ̀yin náà níbi tẹ́ kó bárẹ́lì méjì síbẹ̀ níbi jẹ́ kó bárẹ́lì méjì síbi bá ní ní ẹgbà ẹ̀lọ́gbé mọ́tò wa kò síbi ẹ̀ kó sí ọbẹ̀ àgbẹ̀yìn ò níbi bárẹ́lì èmi náà ní bárẹ́lì ní ẹ̀yin ta àwa ọjà lọ́mọdé àbáwọn náà àmọ́ ná in billions of dollars every day. àwọn àyànkè ńjọ ní ńjọ lẹ́gbẹ̀ẹ́ bárẹ́lì wa mo lè pé lẹ́yìn oṣù mẹ́fà ẹ̀yìn ọ̀tí ọ̀tí ọ̀tí dà ìyẹn wà túká lọ́jà kí ló kù dá máa lọ sọ a máa wá lọ mọ́nítọ̀ prices barrel of oil sọmọ pé ẹ̀yin tẹ́ tajà ẹ̀yin ní price kì í tẹ́ lẹ́tà àbẹ́yìn tẹ́ fẹ́ rajà ẹ̀yin ó kó ti price èmi tí mo ní tà èmi náà ó kó ti kí price a máa wá dẹ̀ra wa a máa ṣe kí ni a máa dẹ̀ra wa ǹjẹ́ ọba di oṣù mẹ́fà àwọn ẹnìkan ní ọ̀jẹ̀ nínú èmi àti yín ọba gbé èmi ní five hundred ni tó di six hundred man ń lọ́wọ́ mo jẹ gbèsè hundred hundred ni multiplied by multiplied by kí hundred barrel ẹ̀ka tàka sí mi ẹ̀yìn bá ń kó ẹ̀ nídìí barrel kankan bọ́bá ti jẹ́ iná ló yí lọ́wọ́ tẹ̀sí rò pé six hundred tí mákẹ́tì fọ́ọ̀lù tó di five hundred àyìn náà rúgbónú ní kàtàkà yìí ni pé sọ́mọ́ tó máa rẹ̀ hundred hundred dollars multiplied by one hundred ọjà tán náà ẹ̀kan kálẹ̀ lọ́wọ́ náà ni ìyẹn ò wulẹ̀ ní bárẹ̀lì ẹ̀yọ̀kan lé tẹ́lẹ̀ mo ti wí ẹ̀yin náà ó sì níbi tẹ́ kó o hundred barrel títẹ́lẹ̀ kò sọ́jà kò sówó lè ní yín ta kò sọ́jà ńlẹ̀ kò sí kíni kò sówó ńlẹ̀ ẹ̀yin gan lówó tẹ̀yìn ra gbára ọgọ́rùn-ún bárẹ̀lì mo bá kó fún yín ní oṣù mẹ́fà sẹ́yìn tá a ti sòwò ni ẹ̀ lówó tẹ̀ san fún mi ẹ̀ rẹ́dí àti sanwó ẹ̀kẹrin tí ọmọ ànábì ṣètọ́ ni kí n tó ṣe kí ni òfin kan fún ọmọ ànábì àdámánu kò sọ́jà kò sí. Si ẹni tí ń bá ń tarú ẹ ẹsẹ̀ ní o olúwa lọ́wọ́ sí o gbọ́ láti mọ gbogbo eléyìí bí ìbá ẹsẹ̀ torí irú àwọn hakim ibn hizam ọlọmọsà bá a san ẹlẹ́sàn dáadáa torí náà ẹ̀yin ọmọ kéwù kówó farabalẹ̀ gbogbo ẹ̀ ti ń ṣe gbogbo ẹ̀ yóò dáa ògbóǹkálukú lọ́nà tọ́lọ̀ ní ọmọ rán báwọn sọ̀hábì ànábì ti ń rán ọ̀nà kan ẹ má wo koko má tàfi kí wọ́n máa wí nǹkan báyìí ọmọ kéwúlé wí fàfà pé irú wá sí báyìí ni kí àfọ ọmọ ṣe. gbòógì àbá ayédènú tọ́ tẹ̀lé tí mo wí níta nítorí ẹ̀sọ́ lé látọ̀sẹ̀ kan ni pé ẹ̀jẹ̀ á detoxify detoxify dáwà environment is too toxic wá gé tẹ́wù gidi kó àwọn èèyàn má máa ṣẹ̀ṣẹ̀ retí ìgbà tẹ́nìkan ó wí lọ́wọ́ ìṣẹ̀ wá jò kó pé nǹkan wí lánàá o ẹ̀fù sí irú rẹ̀ ní ẹlòmíín fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe nù máa ṣe ṣáàrù máa ṣe tẹ̀sí rọ̀rọ̀ lọ́rọ̀ síbi tí ọ̀sọ́ lọ ọ̀pàdé pẹ̀lú ọlọ́run gbogbo ẹ̀ ló rojọ́ o gbogbo ìtọ́ lọ́lọ́run tó lọ́rọ̀ gbèrú rẹ̀ tó pé tí wọ́n gbà nìyí tí ń jẹ́ àbí ṣètọ́ ọlọ́run ṣàmàlà wa o torí náà hakim bin hizam ká padà sórí àdìsí tòní oní albayyani bil khiyari máa dám yatafarraqa albayyani bil khiyari máa dám yatafarraqa àwọn tí ń tajà tí ń rajà wọ́n sì wà àtìlébàtì wọ́n pè ń rà mọ́ pè ń tà lópin ìgbà tí wọ́n bá tí ì dìde àmọ́ ẹ má bàa ti dìde kó n bí wọ́n ti dúnadúrà wọ́n sí ìlú kọ́ńtrákì lọ. eléyìí lápá kíyèsí gbogbo ẹ̀yin tẹ̀yìn sí iṣẹ́ òfin ẹ̀yin lọ́ọ̀yà kò síbi ọ wà nù sẹ̀ríà pé ṣé wọ́n ti sáìn fún yín nígbà wọn ò tí ì sáìn fún à ẹ̀dín ní dẹ́bí sọ pé ẹ̀ ṣe mọ́nu lọ bẹ̀rù ọlọ́run o mọ sáìn ò sí nù sẹ̀ríà ọ sáìn ẹ̀kọ́ kọ́ńtrákì yín kalẹ̀ ẹ̀kọ́ kalẹ̀ tẹ́ ẹ ti jọ ẹ̀chẹ́ǹjì ọ̀rọ̀ láàrin ara yín mo tà mo rà á ó ti di òfin nù ṣẹ̀ríà o tòun ẹ má máa lọ kó àwọn èèyàn lọ́gbọ́n ṣe tọ́ni pé àṣẹ́sá ti sáyìn ṣẹ́sá ti sáyìn dandan ẹ sáyìn òfin nù ṣẹ̀ríà o sáyìn bá ṣẹ̀ríà láyé ni o ntí ọba ṣẹ̀ríà mú ni bá ti kó omi wọ́n ti ń so eléyìí ti bá tiẹ̀ lọ ọ̀hún náà ti bá tiẹ̀ lọ wọ́n ti tajà o wọ́n ti rajà o kọ́dà bí wọ́n fi lé rẹ́ǹtì náà wọ́n ti fi rẹ́ǹtì o èsì pé wọ́n á rí lé mi ńgbà tó jáde kó bẹ̀ náà wọ́n á fáìn gbé tí ó ti lóhùn ti rẹ́ǹtì lọ wá ní rẹ́ǹtì lẹ́yìn mọ́ wá máa lám yàtà farọ́kọ̀ fa ń sọ́dà kọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì lẹ́rìí ń ta wá wíyé o ń sọ̀dà kọ́ ní wọ́n bá sọ òdodo láàrin ara wọn ní wọ́n bá sọ òdodo àméjèèjì wọ́n jọ ń tajà wọ́n jọ ń rajà wọ́n jọ ń fi nǹkan rẹ́ǹtì gbogbo ọ̀nà kọ́ńtrákì láyé ànábì ní báwọn méjì bá sọ òdodo fúnra wọn wà bá yànà tí wọ́n jẹ́wọ́ búrì kàlẹ́hùn máa fi bẹ̀yẹ̀ yìí máa lọ́wọ́ fà lùbáríkà sọ́jà wọn yìí. ìró ìta wí nísìnyí a èèyàn lè ní kọ́ọ̀sì àti pé òun ọ̀rà máa. jẹ̀níńlẹ̀ ọwọ́ àjẹwọ́ ntọ́sẹ̀lẹ̀ tá ẹ̀rí ìmọ̀ pé mo ní kíní ìlé tẹ́lẹ̀ yóò sì bàjẹ́ kan náà mo níbi ọwọ́ àjẹwọ́ ìfọ́ kan wà á lo ọgbọ́n kan pé parọ́ kan pé ọ̀rọ̀ àmọ́ ọ̀tà mọ́ ara sọ́dà kọ́ wà báyìí ọba ànábi tọwọ́ bọ ọjà ẹnìkan oúnjẹ rọ́ọ̀fù tí ń ta ọwọ́ abábì kan tó tutù ọwọ́ ní odò lọ́pàá bẹ̀rùn ànábi lè ṣe tó gbé irun sókè ẹni tí ó ra oṣù rí ara sọ́dà kọ́ wàbáyà disclosure ta nǹkan báyìí ń o <laughs> ẹgbẹ́ wa kẹ̀ sí àwọn èèyàn lọ́wọ́ wọn tán ń ní a bá fẹ́ ta mọ́tò wọ́n mọ bí wọ́n ṣe máa lọ yí mileage ẹ̀mọ̀ pé mileage mọ́tò ni ó sọ iye iye ìrìn tó ti rìn láyé èbó tó ṣe ń bẹ́ẹ̀ mọ tó ń ṣe bẹ́ẹ̀ ọmọ àtẹ́bí ádámù àti mọ́gbọ́n tí wọ́n fi mọ́tò tó ti rìn dérí rẹ̀ ti fẹ́ẹ̀ dọ́ta ó ti rìn one hundred thousand kilometre tàbí miles wọ́n mọ bí wọ́n ti yí padà sí pé èrìn ju five thousand lọ ọlọ́wà débẹ̀ ó ní yẹ sáà lọ́tò ìdá ó kówó gegegele ọba dẹrú ẹ wò ẹsẹ ní ànábì ní ọ nsọdà kọ nsọdà kọ wà bá yà náà náà bá sòdodo wọn disclose nítorí wọn disclose tá báyìí ní kíní yóò yóò tẹ bára o torí ẹ náà mo ṣe bíwó rẹ kú fún yín o kọ́dà àwọn tó ń ta kọ̀ǹpútà lò wọn pààrọ̀ báwọn èèyàn pé àrò kan níbi owó nìkan kan ṣe à nǹkan ṣe tó fi fẹ́ tà jẹ́wọ́ o ẹ àkédèdè kaná o ní máa pé ó tó paná o torí tó bá ṣe bẹ́ẹ̀ ànábì ní gbogbo nǹkan ọba gba àgbáríkọ̀ wọ̀ bóòrì kàláhùn máa fi bẹ̀yà yìí máa wà nkàzàbà bọba wa ni wọn máa rọ pa tó fi lọ nǹkan tó tó fi kẹ nǹkan máa ń yàn lọ́wọ́ wàkàtà máa nítorí yóò disclose rẹ o disclose yẹ òdi wọn mọ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ mẹgbẹlẹ mẹgbẹlẹ ọwọ́ ẹ nígbà wà ní sídẹǹtì òsibítẹ́sì òsì àwọn ọjà kan bẹ sẹ́ẹ̀fì mọ̀ pé ní gbogbo ayé òsì màláìka ń bì kan o Jamaluja mi ti jẹ́ súdẹ́ǹtì Madina ìlú ànábì ni o sallallahu alaihi wasallam. àmọ́ àwọn ọjà kan ń gbà wọn tí wọ́n ń no test, no testing pé o ní tẹ́sí ẹ o ìyá ṣe ra ti eh, electrical appliances tí o ní tẹ́sí pé o kò sí tẹ́sí o wọn ò tiẹ̀ ní gbé sọ́kẹ́tì síbẹ̀ tí tẹ́sí ẹ pẹ̀lú ọba gbẹdẹlé ọba ṣiṣẹ́ ọba sì ṣiṣẹ́ ọjà no testing ọ̀dà o àwọn àfáà náà ń ké fún wọn gbà wọn náà o kàmá pa àwọn àfáà bẹ̀ wá dákẹ́ nípa ọ̀dákẹ́ o bẹ́ẹ̀ yìí ò ti gbọ́yìn àyín làwọn tọ̀hún náà gbọ́ egbon táwọn àfáà ń wí wọn náà nàìjíríà yìí lọ gbọ́ bójú rí nu o ọmọ ànábì adámọ̀ ti rí nu gbogbo bí o ìwọn náà láti pàkíyèsí pé gbẹ́ni tí ẹ̀ẹ́ ọ́fíìsì ìlú tiwa yìí lẹ̀ tí ń lọ ọ̀rọ̀ ẹgbẹ́mọ́ lónìí Saudi ṣe báyìí fún yà àwọn lárúbá ṣe báyìí èyí tẹ̀yìn ṣe yín àyè ń màláìkà ni ni wọ́n ń bẹ̀ yín àwọn lè ṣe màláìkà bí èèyàn rédi wà ń bẹ̀ lèèyàn bú wà ń bẹ̀ àmọ́ wà dá èèyàn bú tiwọn ò tó ti wà ni tọ́lá wa bá wọn gbé gbogbo owó ti bẹ́ẹ̀ gbé ọkọ̀ ìtẹ́rìí náà sẹ́ kò tó ti yàn yìí àràǹjẹ èdè yẹn ọmọ pé nǹkan ń ṣe òun kọ́ kàn máa ranjú máa ń ṣe lòmíì gbogbo ìgbà kọ́ mọ̀ mọ̀ pé mẹ́wàá rẹ̀ ń ṣe kíni ń ṣe òun náà ọlọ́ni arántí ká yà lọ bẹ̀rù náà ni àwọn problems wa pọ̀ ní agbègbè wa nílẹ̀ wa ń bì àràǹjẹ òjá mọ̀ pé nǹkan ń wa náà ni kákan máa wẹ́ni tá a yọnu sí torí náà eh, ǹjẹ́ akéwúdé ni pé ẹni tí ọba ń pa irọ́ ẹni ń tajà àbí ntọ́ yóò fi hàn àwọn èèyàn tí ò ṣe kíni tí ò fi hàn wọ́n à muhiqat barakatu bay'ina ànábì ní jọ́ pa àlùbáríkà ń tẹ rà ní ọkàn gbowó rẹ̀ ni wọn náà ní ma bó ti náà o kò ń bẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ owó díẹ̀ tí bá wọ ọgbọ́n ọmọ àrídò fi ṣègbà á owó yìí náà ni mo sì fi ṣe nǹkan dá báyìí owó púpọ̀ sálùbáríkà ọ̀bá ṣe ń bẹ̀ ya tẹ́gùn ni o ìyá ìbọ́tà tẹ́gùn kan fẹ́ dànù ni o ìtọ́ba wu èèyàn kó mú bẹ́ méjèèjì lànàbí lé kalẹ̀ yìí sallallahu alaihi wa sallam bọ́bá sálùbáríkà ọwọ́ ọjà rẹ tó ṣẹnu o sọ́dà kọ́ wàbá ìyànà sódódó tọ́fẹ́ tàbí àbáyé lórí iye báyìí ní síta ọ̀pàrọ̀ mẹ́jìn pẹ́rẹ́ yìí ń jí wọ́n ní wọ́n lọ kan pákó sísàlẹ̀ garawa gbòǹkan báyìí o rò kó pè rẹ ni kò pè rẹ torí pé ní tí ọba sálùbáríkà ń bẹ òwúlò kọ́dà bọ́ pọ̀ ọmọọsá fàlùbáríkà sí gbogbo nǹkan ní wa o kọsàwà náà lálàlùbáríkà o هذا والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه عليكم السلام ورحمة الله نعم Mm ìkúlẹ̀ ìjọba ni. padà ìbéèrè yín lórí àwọn tí ọba gbọ́ béèrè yín náà tí ó padà máa gbọ́ ẹni ẹnìkan tajà fún yín àbọ̀ fẹ́ tà ó ti tà ó ní one fifty ní àwọn òṣòwò ńlẹ̀ yàrá ní àtìmí ní owó ńlẹ̀ o òun sì fẹ́ gbowó kíákíá ẹ̀wá rẹ nìkan nítòsí yín náà ẹ̀wá ni a ah, gbàdémi ò tí ì lówó ti ń sàn yìí àbí wọ́n nídìí ẹ̀ a ah, ó lè mi nídìí ọ̀ ń tọ̀ bàbá nídìí ẹ̀ o one fifty mọ́ra o èèlò ló fi kún kí n gbé fún ọ ìyẹn ni pé mi náà fẹ́ jèrè níbi tí mọ́ra yìí àfa ní kí ni ìdájọ́ sẹ̀rí à ń pẹ́ bàbá rí bẹ́ẹ̀ ti wí yìí halali ni òun ni sẹ̀rí à ń pè ní bay'ul murabaha bẹ̀yọ̀ àlùmọ̀rọ̀ bàhà bẹ́ẹ̀nu sẹ̀ríà bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀ra nǹkan ní iye kan tó wá declare ó disclose fẹ́ lómìn pé iye báyìí mọ́ra o tọ́ ẹ bá lè fi iye báyìí kún o ẹ máa mú lọ ọ̀nà ń pè ní kíni bẹ́ẹ̀ yẹn àlùmọ̀ọ́ ní àwọn ọ̀nà tọ́lọ́ ń gbà wá láyè ká fi ṣòwò ni àwọn ọ̀nà tá a máa fi mọ èrè èrè ló láàjẹ nínú ṣẹ̀ríà ó pé bí ọ̀nà mẹ́ta ọ̀kan níbẹ̀ òun ni pé iye báyìí mọ́ra ọ̀gbọ́dọ̀ parọ́ bẹ́ẹ̀ bá fi iye báyìí lékún mọ̀yọ̀dá rẹ̀ máa mú lọ mọ̀ ta fún yín ọ̀nà kejì òun ni bẹ́ẹ̀ al-musawama bẹ́ẹ̀ al-musawama èyí ń lọ pọ́pùlà tá a mọ̀ ní ìyẹn ní bàdéni ìní jẹ́wọ́ iye tí mo rà á ìyẹn kà sọ pé iye báyìí ní tà á ẹ̀yin náà sì ti mọ̀ pé iye tí mo dá akọ̀ ńkọ gbọ́dọ̀ jẹ́ iye tí mo rà á nù ẹ̀yin náà wàá gbé iye kan lé mo lẹ́ mọ̀ pé one hundred thousand yẹn wàá pé sọ́gbà fifty thousand èmi wàá gbé ara ọkọ̀ gba ọ̀dà seventy ńkọ́ eighty ńkọ́ bóyá padà wá ríra wa tì sí eighty five àbí eighty èyí náà láìsí inú sẹ̀ríà o bàbá ti parọ́ pé ntí o ṣe ń bí ọjà yìí ń èyí ò ní bẹ́ẹ̀ alimusa wàmà bẹ́ẹ̀ alimusa yàdà ń bẹ́ ìjẹun ti ń ta láyé wọ́n máa ta nàìjíríà náà jẹun àmọ́ rò pé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ mọ́ aláàbí òní kò gbé ọjà wá ìyẹn bá ti ń tà á irú ọjà bẹ́ẹ̀ ọwọ́ aṣọ pétọ́ tani ọ̀ra ò ní kó ti price kankan o sì ní sọ pé báyìí ni ọ̀ra ọmọ retí price wo làwọn èèyàn ó kó tì ẹ̀yin bá ní ọ̀dà á kíní ọ̀yẹ́ kó ju ten thousand lọ yọ wá kéde pétọ́ ten thousand ten thousand ìyẹn ni pé ta fi kún ju ten thousand lọ àbá àti nbẹlẹgbẹ yín wá gbà kíní wọ́ọ̀kì fifteen thousand òun ní fifteen thousand fifteen thousand yóò tún máa polówó yín náà pé fifteen lọ́wọ́ lórí ẹ̀ o fifteen lọ́wọ́ lórí ẹ̀ o ẹnìkan tó gbọ́ ní àkíní yìí á ọwọ́ twenty owó twenty yóò pé twenty thousand nígbà tí ọba rẹ ní ṣe kún mọ́ òye náà ni ó ṣe kíni òye náà ni ó tà òun là ń pè ní bẹ́yìrú àlùmọ́zá yàdá halali lòun náà gbòǹtì ọba ti nírọ́ ní òṣèré òní wá la nílùú ànábì sọlọ sọlọ táwa gbé everyday là á máa rí ogbó àwọn kan wọ̀nyí àwọn ọjà tí wọ́n ti ń ta ẹja bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sóòkù sámà ní Madina alálàájì tó bá lọ wọn náà lè lọ wọ rẹ ńbẹ pẹ̀lú bí wọ́n ti ta ẹja nù ẹja odò ìyá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú nù odò ní wọn lọ́jà tí wọ́n ti ń ta ẹ̀mọ̀ káwọn náà rà á hmm? dépò wọn ó pèyè báyìí mọ́ra ọlọ́run mú ní odò ní bẹ́ẹ̀ olùmọ̀sáyàdà wọn fi tà ní màjínà ìlú ànábì sọlá ọ̀sọ̀lá lọ́yà ayé báyìí ẹlòmíràn pé hmm, ọ̀dà ayé báyìí ten thousand twenty thousand thirty thousand gbàjẹ́ ọ̀bá rí èèyàn fi kún mọ́ pẹ̀tọ̀ ọ̀nà ni ọmọ wa máa gbé lọ. torí náà bẹ́ẹ̀ olùmọ̀ ọ́ bá a ọba ṣẹ̀ríà mu alimusawama ọba ṣẹ̀ríà mu alimuzayada ọba ṣẹ̀ríà mu lópin ìgbà tí a bá ti parọ́ a gbọ́dọ̀ pé ẹja yìí o ọba ẹ bá ti pélé níṣẹ́ o góòlù lẹ́ẹ̀ma bánú rẹ̀ àhà èyí ò ní ọ̀dà o ọ̀la fi kìlọ̀ ń bì yìí ọlọ́run láàyè àwọn ọ̀rọ̀ báyọ̀ wá lónìí nínú tí ọ̀dà òun ni exaggerated advertisement ká máa polo ọjà ń polo bìlífì tí ó fi tan àwọn èèyàn tí wọ́n fi ra jọ ọ̀fẹ́ rà lórí tẹlifíṣàn lórí kílípù ẹnìkan á mú dìtájẹ́ǹtì ọṣẹ kan ó sì bu díẹ̀ sínú omi níwájú kámẹ́rà wọ́n wá wá aṣọ tó ti dọ̀tí tọmọ kan ti fi yílẹ̀ wọ́n sì fi bọ́ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà wọ́n sì fààyọ pé ẹ̀yìn òdì mọ́ o <laughs> ẹnìkan wá rí òun gbẹ̀tàn jẹ́ ó ní à inú ìrọ̀rùn tí ẹ̀rọ ìṣẹ̀ máa gbó aṣọ tí ó ṣẹ̀ṣẹ̀ máa lọ́ọ́ ṣe yìí ẹ̀ lọ́ọ́ bá ń rà náà wá délé wá ń faṣọ bọ̀ lóòótọ́ báwọn ní mọ́ kèé mọ́ báwọn àwọn náà mọ̀ pé kèé mọ́ bẹ́ẹ̀ ìpolówó ọjà tí wọ́n máa mú ẹ̀tàn jẹ wá náà dá ọ̀dà dá ọlọ́nkọ̀sán ara ṣẹ́ dáadáa sí Central Bank Nàìjíríà ń ṣe lójú ọ̀nà àwọn tí ń ṣe Islamic Bank Nàìjíríà tọ́lọ̀ lẹ́mi náà wà ní àwọn tí ń mójú tó kọ́dà advertisement wọn a gbọ́dọ̀ wó òkú tó gbé jáde lọ́láwọn fẹ́ advertise káwọn ní product kan tí àwọn èèyàn lè wá dá àwọn wá ṣòwò pẹ̀lú àwọn ara òfin CBN ni pé àwọn advisors wa àwọn àpá wa wọn gbọ́dọ̀ jẹ́ kí ni advert yín wò torí pé sẹ̀rí àdá sí advert advert jẹ́ advertise fáwọn èèyàn tí wọ́n fi wá lọ kó síbi ìdíwọ̀n ọ̀yẹ́ wọn kó sí ìdí ọ̀yẹ́ wọn rà ni wọ́n fi lọ kówó lé هو منه الشريعة وهنا متجن آه، بيع المرابحة حلال الله تعالى أعلم عليكم السلام ورحمة الله نعم hmm. those qualifications Drop shipping. Sínú ìdájọ́ ṣẹ̀rí àǹparí. Lẹ́ẹ̀kan sí Hakim bin Hizam radiyallahu anhu. Ọba àlékún yọnu rẹ̀ fún. Hakim bin Hizam náà ló béèrè drop shipping lọ́dọ̀ ànábì. Ìwà ànábì kí ni ìdájọ́ drop shipping? Wọ́n lè má pè bẹ́ẹ̀ nígbà wọn, kan náà ni ńláfà béèrè ọ̀pọ̀lọpọ̀ ní sì ń ṣòwò bẹ́ẹ̀ lónìí kò ní báàgì ńlé kò ní bàtà ńlé àmọ́ ń ti mọ ó ti ní wẹ́bsáìtì ẹ́ àbó ní Facebook page yọ ya àwòrán àwọn bàtà wọn yìí sí àtàwọn báàgì yìí àbí orí dẹ́n béèrè kan ẹ̀ ẹ̀ yé báyìí ni ó ń tẹ́ ọ bá ra o àwọn èèyàn online náà wọ́n ti sanwó ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú kọ́dà bó sì jẹ́ offline náà wọ́n ta ti sanwó fún ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rà ìjọba mo bẹ́ẹ̀ kéèyàn rà kéèyàn tajà bẹ́ẹ̀ kọ́rajà bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ọba mo àmọ́ béèrè ọ̀nà wo lè rà ọ̀nà wo lè tà. hakim bin hizam ọbi anabi sallallahu alaihi wasallam anabi ni la tabi' ma laysa indaka la tabi' ma laysa indaka mata n tí èsì jẹ o indaka mbẹ mata kini n tí èsì jẹ o tí o ti ní tí èsì sì wọlé ní o mata kini mata. ibn abbas ọ̀gá wa aminu radiyallahu anhuma àwọn àgbà hadithi mi wá ọlá nàbì ní man aslafa fi shay'in falyuslif fi kaylin ma'lumin wa waznin ma'lumin ila ajalin ma'lumin. ẹni ọba fẹ́ ta ọjà tí o ti sínlẹ̀ o kó make sure pé irú ọjà tó wọ́n ta yìí kó má bàa dìyàn bọ́ba yẹ kó sùn wọn wọ́n fi wọ́n ọmọ yìí ò sùn wọn ni o bọ́ba yìí pé kìnnì kan wọ́n fi ń wọ̀n ọmọ yìí tọ́ wọ́n kó sì mọ ìgbà tí wọ́n ó dìlíva rẹ̀ fún un pé ẹ dákun mo fẹ́ ra irú ìdààmú alápèjú ilẹ̀ kan tá oko àgbàdo yín yìí bó ti tutù dáadáa yẹ dákun ẹ má ta lómi o èmi ní ra bọ́ba délẹ̀ o ó ti délẹ̀ kì í délẹ̀ wọn ti wá dúnadúrà dáa ah, mélòó lọ fẹ́ rà ń bẹ dáadáa bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀sì rẹ̀ ń ra hundred kg ń bẹ ń ra one ton ń bẹ ń ra fifty kg ń bẹ àmọ̀kójú lójútùmù ńjọ ni ẹ sì gbé fún mi wọn náà ti wò pé ah léwé kíní ìṣèlú ìgbà tí ìbá ìtòsùn mẹ́ta o lè wá dóṣù mẹ́rin fún ọkọ bá dájú yá ah, lẹ́yìn oṣù mẹ́rin o ní dìlíbà rẹ̀ fún yín ibùdó àbáṣe lànàbí yìí bẹ́ẹ̀ ọlọ́ọ̀sùn ọwọ́ kù sí àwọn onímọ̀ bó la ṣe fẹ́ kó àwọn hadisi méjèèjì pọ̀ ànábì òní sọ̀rọ̀ pọ̀ takora wọn sọlọ́dà ọ̀sọ̀lọ́ wọn làwọn àlùfáàfin wa ni ẹ̀ àjẹ́ pé ẹ̀rí látẹ́bẹ̀ máa laysa indaka ìta ànábì wí fún Hakim bin Hizam mọ́tà ń tẹ̀ ní o òun ni wọ́n ń pè ní ascertained products àwọn ń tá a ti mọ̀ nínú nínú tíra wọn a pè ní alimuhayyan lẹ́yìn alimuhayyan nǹkan báyìí òun gángan ní Yorùbá òun kíni òun gángan ọgbọ́dọ̀ ta nǹkan ni òun gángan tí etí ìbí wọ́n so ẹran ẹlẹ́ran mọ́lẹ̀ níbi kan nísìnyí ẹran bẹ́ẹ̀ wá dúlé wọn àwọn adúnàdúrà pé ẹran tí wọ́n so mọ́lẹ̀ wọn kò ní ta fún yín ìwọ kó o sì ní àmọ́ o ti ń bèlè gbogbo àti bí mọ́là ní ta nǹkan lọ́ọ́ bá a ní wọ́n bá ti gbowó tán tí mọ́là bá ní wọ́n ti rà ń kọ́ wọ́n sì ti tún ta ẹran rẹ̀ fún ẹlòmíì ìjó dé àbí òní dé ìjó dé wọn ni ti hadith akim bin hizami ojú ọ̀nà tiẹ̀ nù unascertained àwọn tí a mọ̀ lóhùn gẹ́gẹ́ ń kọ́ wọn lóhùn hadith ibnu ibnu abbas àwọn tá a ta with specifications àtàǹkà with kíni specification àgbàdo hundred kilo ṣé ó ní láti wọn kọ sára rẹ̀ ẹ́ Toyota Corolla model twenty twenty ó hmm? lè jẹ́ dúdú ó lè jẹ́ funfun ẹ́ ó lè jẹ́ manual ó lè jẹ́ automatic specification kọ́lá bí yẹn sì fẹ́ kó specify kó pọ́ automatic ní fẹ́ o ara specification sì náà kódò lè pé funfun ni o kọ́lọ̀ funfun ni wá o specification náà eléyìí ń dàbí fún ìbùnú ìbùnú Abbas tàbá fẹ́ ta nǹkan with specifications tí è so òun gangan tí è ṣe òun gangan a lè gbowó kalẹ̀ kọ́dà kó tó di pé ó di tiwa torí ń tà nẹ́bí yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ láàfi wá wo èwo ni dropshipping bá mu nù méjèèjì tá a lé kalẹ̀ hmm? èwo ló bá mu ń bí ní pẹ̀sìlẹ̀ dáhùn tọ́lọ̀ òfin kù lẹ́yìn tí gbọ́ sẹ̀rí ààyè nù ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe dropshipping ń ta nǹkan with specifications èyí ti pọ́ sọ fún ọ pé ìdí òun wò lórí yìí. <laughs> lórí facebook page wọn yìí òun gángan hàn àbẹ́yẹ tó ń wò lórí website wọn yìí òun gángan hàn ṣe ń sọ fún ọ ní pé bó ti bí ó ti rí ni o <laughs> bí ó ti rí ni èyí òun àlèkà kọ́dà kó tó ní kó tó ṣe kí ni kó tó ní pẹ̀lú májẹ̀mú kí ni májẹ̀mú ni òun ni pé ẹni tí ó rà á ó gbọ́dọ̀ san páàkì owó kalẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ sálámì òní gbogbo tí ń wí fún yín láti ẹ̀kan pé ọlọ́ bá bàbá olóko pé bí àgbàdo yín bá yóò fi kíni owó lẹ̀ tó kọ́dọ̀ nínú sẹ̀ríà ó san gbogbo owó ọba ìké bẹ́ẹ̀ sálámì ó tún yàtọ̀ fún bẹ́ẹ̀ yóò lè fi sinà ìsìsìmáwò jọ yìí wọn àmọ́ yàtọ̀ díẹ̀ ìsìsìmáwò nídìí kọ́ ipò ní ọ manufacture nǹkan ẹ̀ ọ̀nà ọba kápẹ́ńtà ọ̀nà ẹ̀ bá ń kan àga torí síta tọ̀npéjọ́ tí o wí fún kápẹ́ńtà náà kágọ́ rẹ̀ di yọ ṣẹ̀ṣẹ̀ lọ sọ́mi lọ́ra pákó ni ìsìsìmáwò èyí wọn ni o lè sanwó díẹ̀ kalẹ̀ o sì lè má san rárá pẹ̀lú ẹ̀ bá gbọ́ra ń yé débẹ̀ àmẹ̀ríbíyàn sálámì ọgbọ́dọ̀ san kínní ẹ́ ọgbọ́dọ̀ sanwó kalẹ̀ ìnà bẹ́ẹ̀ ọba ṣe drop shipping kò sí lọ́nà tíṣẹ̀rí àní ọgbà sí wọ́n ṣe drop shipping di òun gángan ọjà òun gángan rárá o ìwọlé yóò o lè ṣe drop níbi tẹ́ ẹ bá ń ta wave specification o sì ṣe kínní o fowó lẹ̀ ìnà gbòdìdó. الله تعالى أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم